Hi everyone, welcome to my channel. fẹ́ mọ̀ nípa bí Ògún ṣe wá sí ìlú Ìrè tó fi jẹ́ pé ìlú Ìrẹ̀lú ni ó wọlẹ̀ sí. ẹ bóògùn ṣe wá sí Ìrẹ̀lú ìgbà kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ so alájagun ni alájagun lògùn ẹ ó kiri ká kó ogun bá ṣẹlẹ̀ lulu àbí ladu lulu lágbáyé àránṣẹ́ sí ogun láyà lànà yẹn ọ̀làyà sì láyà àlàáfíà sílẹ̀ fún wọn. apani ni wọn ṣe kí ni o ògùn lásẹ̀ tó gbogbo ẹ̀ alájagun lògùn jẹ́ alájagun èrè. ẹ ṣeun a gbọ́ pé Ògún wá sí ìlú Ìrè ó fẹ́ mọ ẹ mu ìyẹn. Ògún alákàyé ọ̀sẹ̀ ọmọlẹ̀ bó ṣe dùlù Ìrè òjò òrù bá wọn wọn jòkó lẹ̀ kàn án jọ kọ́ bá wọn wọn ká ẹmu sọ sílẹ̀ ẹmu náà ẹmu lògbẹ kó débẹ̀ ògùn níṣọ̀nà kàn kàn án tó mọ́ mú ọmọ òfìfo wòwò ìrọ̀lẹ́ lórílẹ̀‐èdè rì òfìfo wòwò kàn án mú sílẹ̀ lẹ́jẹ̀ ẹ̀ nì bó ògùn ṣe délé ni ọ̀fun fẹ́ mẹ́mu kó ọmọ ẹmu àwọn tó sẹ́mu lébẹ̀ ẹ lògbọ́n mú dúró lẹ̀ ẹ mọ́tẹ̀ lébẹ̀ ó gbé kojú yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ kẹ́yẹ̀ báwọn lébẹ̀ bó ṣe gbalẹ̀ ni ṣe fọ́ bó ṣe kó lébẹ̀ lé ní òdùkì ni bó ṣe bọ̀ lé ni bẹ́rí ọmọdé oró ọbẹ̀rí àgbà oró lálẹ́ ẹ̀jẹ̀ lè ru tẹ́ bàmí aróko bẹ́lẹ́lẹ̀ sẹ̀rìn wàyí kì bọ́ọ̀lù ó kì mọ rẹ ẹ̀ṣápálẹ́lá aborí odò àpàkọ̀rọ̀ ògúnmọ̀jẹ́ mi rí ọlọ́gbọ̀ òrìrí rẹ̀ òrìrí rẹ̀ ṣègi òrìrí rẹ̀ ṣẹ̀ta ènìyàn kan bá rí ọlọ́kàn rẹ̀ kí aróko ẹlẹ́bọ́nú bó ògún ṣe é bọ̀ léènì kó ṣe é bọ̀ ṣàràṣàrà kó ṣe é mọ̀nà oko bó ṣe dọ̀nà oko léènì ọkùnrin kẹ̀ yá kó ọkùnrin toko é ọkùnrin toko é bó ṣe toko é ọmọ gbogbo ẹ̀rú kọ́ká bó o bá gúnṣe kó ebi pa ebi tè pa pán ọtẹ wábi kà á ti jẹ bó bó bá gúnṣe kó lọ́nà lẹ́nu kọ́ ni ní kíyèsí báyẹn ẹ ọ ẹ̀yà gbúṣu ẹ̀sùn ṣu ni ó mú kò gún ó tún rékè ni ogbogbo gbogbo ọ̀rẹ́ kà ẹ́ lẹ́nu lọ́ọ̀rẹ́ ẹ yo ẹ kọ́ gbà bàbá ẹ ìbẹ́nu àánú àdó tì í sìn ìbẹ́nu àdó tì í sìn ìbẹ́nu ilé nǹkan àjòkó sí ó parun ọjọ́ fún gbẹ̀rún ọ̀bá balẹ̀ dání bíbá àlejò ẹni ẹ̀rín pín bímọ kẹ́kọ̀ọ́ ẹgìrì gúlé àrígbọ̀ràn ọ̀bọ̀sẹ̀ lé gbìgbọ̀ ọ̀nà jíyò àyìn kí ni mú kan mọ́ mú méjì mọ́ mẹ́sẹ̀ mẹ́lẹ̀ kẹta ògún adé olúrì ní ni wúwú ti débi wọn àjòkó bó ṣe jòkó sí léra kọ́ ẹni kó jòkó sí ọbẹ̀ ẹ mọ̀ o ẹ mọ̀ mọ̀ o ikú ogun bá ti bọ̀ òun la na náà kó ọbẹ̀ bá ní omúdòlẹ̀ lẹ́jẹ̀ ni ó jòkólé ogun ìbọ̀ ká bá ti yà ké sí àmọ́ bíbọ ni àmúrò àmúrò àmúrò tirẹ̀ líbi kó jòkó sí lẹ́jẹ̀ ẹ̀ kọ́ lẹ̀ sí ká bá ti ti dèdè òun ní èlò ogun ẹsẹ̀ lọ́ọ́ ọ̀rọ̀ àrèrò ògbẹ́ ikọ̀ ọkọ lọ́ọ̀yà ẹ̀jà ògbẹ́ kọ̀ọ̀kẹ́ ẹ̀ bá bá mọ̀ bó ti ṣe ṣe ọkọ lọ́ọ̀yà ànìníyà sábà kó gúndé gúndé gúndé bó ṣe dèdè lé e ní kó ṣe kó ya gbèjà bó ṣe é gbèjà kẹ́ ẹ̀ mọ̀ bí ọkọ òun ọ̀yà níjà òun náà wí ọ́ <clears throat> kọ́bẹ́rí ọmọdé ṣákéṣáké àgbà kóró gidigbi lálẹ̀ ẹ jẹ́ tẹ́ bàmí bẹ́lẹ́lẹ̀ ọ̀rẹ́ ìṣẹ́nu wí kó ogun bá tẹ̀ bọ̀ kí kí ẹ sí hùn ẹ ṣekùn wí kó wọ́ kọ́ bá tẹ̀ jà kọ́ ọjà ké sí hùn ikọ̀ mo ké sí hùn bó ṣe ké sí hùn ni ibẹ̀ náà nù rà ọ́ lẹ̀ sí ibi kọ́ lẹ̀ sí lè jẹ́ ẹ̀ níbẹ̀ náà láti yà ẹ́ bàbá yín àti ìmúbẹ̀ lónìí báyìí àyà bá bá òwò ògbèrè lọ ẹ̀ àbá ògbèrè kọ́ á lè mí jẹ́ ògún èwù àtòrìn ló àá ọ wàá bọ́ra lélẹ̀ wàá fọ́ra gbẹ́gbá wàá bọ́ra lélẹ̀ wàá fọ́ra gbẹ́gbá ògbèrè ògbèrè mọ̀bá iye jájá kà á mọ̀ òdúpà níbi kì mọ́ kúnú ajá kì mọ́ yìnyín ká kò wù yín ajá lẹ́gígún wọ ọ̀dọ̀ lọ́ọ̀bá rí wọ ọ̀dọ̀ lọ́ọ̀bá rí wí ṣe ni mẹ̀bá bá wá bí sọmọ̀sọmọ̀ ọ̀rá ẹran ògùn alákayẹ ọ̀sẹ̀ wọn mọ̀lẹ̀ ọ̀bá balẹ̀ dà ẹni pín bí ma kíkan kọ́ bá délé mi lọ́nà ojú níbi kàmá tẹ̀yá sí ẹ̀yà òjì gédé umeru

èpè kan láì bí àgbọ̀dọ̀ bẹ́lẹ̀ rẹ méjì ká a bá ti máa já ògún ká a bá ti na ká ògún níní ká a bá ti ṣe báyẹn ẹ̀bá ìṣọmọdé ẹ̀bá ìṣàgbani kọ́ bá ti ṣe báyẹn ṣẹ̀rẹ̀ lábẹ́ ajé àtẹ̀bẹ́jẹ́ ògún ní èyí ni o. いいね ṣe dùlù ìrè òjò òrù kíní bá wọn wọn jòkó lẹ kàn án jọ nídébẹ̀ kọ́ bá wọn wọn ká ẹmu sọ sílẹ̀ ẹmu náà ẹmu lògbẹ́ kó débẹ̀ kan tó.